ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé ìròyìn ní ẹ̀ka ètò ìlera òun náà lẹ ti gbọ́ tán ní báyìí àlejò mi ti wà lẹ́gbẹ̀ẹ́ mi níbi tájọ máa fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí àkòrí pàtàkì tá a mú wá lénìí kí wàá ní àkòrí ọ̀hún gba tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan tí mo fẹ́ fi ọ̀rọ̀ síde ètò mo sọ wípé ìrònú ò dáa ó ní ohun tó máa ń ṣe fún àgọ́ ara tá wá ń ronú ṣe rò pé èèyàn á rórun sùn ni ẹni bá ń ronú kì í rórun sùn òun náà ni ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí àkòrí ọ̀hún ni àwọn olóyìnbó pè ní insomnia ìyẹn àìrí oorun sùn ẹni tó máa bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn náà ni dókítà Kristi Adélẹyẹ láti ilé ìwòsàn Arise and Shine Long Life Center ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe àtọkùn wa. ẹ bá wa kí àwọn aráalé. mo ní mo kí gbogbo ojú tó ń wò mí ní agbára àti Ọlọ́run mo ní ọ̀dẹ̀dẹ̀ wa yóò dọ́dẹ̀dẹ̀ àlàáfíà kò ní jọ́dẹ̀dẹ̀ àìsàn o ẹ ṣe bẹ̀tí ń bá wa lọ. ẹ ṣeun màmá wa láì dènà pẹnu kí ni àìrí oorun sùn insomnia. ah àìrí oorun sùn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó common ní gbogbo àgbáyé èkíní ó jẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn fẹ́ sùn ó wà very difficult fún láti sùn. ó le ó nira fún láti sùn. ó nira fún láti sùn tàbí kéèyàn wo oorun kó má rí sùn ó jẹ́ àìsàn tí kì í jẹ́ kí èèyàn rórun sùn táwọn olóyìnbó ń pè ní insomnia eléyìí ó jẹ́ nǹkan tó lè pọ́nrán gidi gan. tá a bá tún ní ká máa tẹ̀síwájú à pé àìsàn yìí ó pín sí ipa méjì. tẹ̀tẹ̀ tó lọ sí ipa tó pín sí. yes ma. ṣé téèyàn ò bá rí oorun sùn nìkan bóyá èèyàn fẹ́ èèyàn dùbúlẹ̀ nísìnyí ó fẹ́ sọ pé kóun dìjú kò rí ojú yẹn dì láti sùn àbí ẹni yẹn dìjú oorun yẹn ò wá rárá àbí ẹni yẹn sùn ó ń tají lẹ́ẹ̀mẹwàá torí ẹlòmíì wà tó jẹ́ wípé bó bá sùn kó tó di ìṣẹ́jú kan ó ti lajú tó bá sùn kó tó di ìṣẹ́jú kan ó ti lajú ẹlòmíì kó tó gbọ́ kẹ́rẹ́ báyìí ó ti lajú láìsí wípé bóyá wọ́n ó ní nǹkan kan tó ń jí wọn ṣé tí èèyàn ò bá rí oorun sùn tó bá di jú tóun ò wá rárá òun ni insomnia ni àbí béèyàn bá tún sùn tó ń tají wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ní ìṣẹ́jú ìṣẹ́jú òun náà wà lára ẹ̀ mo fẹ́ kẹ́ bá mi yànnà náà ìdàgbàsókè wọn. ẹ ṣé o gbogbo ẹ̀yin gbogbo ẹ tẹ́ ń tẹ́tí sí mò ń sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ wá mú mi padà síbi tí mo ti fẹ́ sọ̀rọ̀ sí mò ń sọ fún yín wípé àìrórun sùn àìsàn tí à ń dárúkọ yìí ó pín sí ipa méjì ẹ̀ ń sọ pé ṣé téèyàn bá dijú tó ń sùn wẹ́rẹ́ àbí ó fẹ́ sùn ó ń gbọ́ nǹkan kan ó wá ń tají. bẹ́ẹ̀ ni ẹlòmíì kò tó gbọ́ kẹrẹ báyìí ó ti jí. ẹ ṣe torí náà mo ṣe fẹ́ bá a náà ẹ̀ sí ipa méjì a ní nǹkan tí à ń pè ní primary uh, insomnia tá à ń pè ní àìrórun alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó dà pé kéèyàn fẹ́ bẹ̀rẹ̀ nǹkan sí ọmọléèwé ẹ̀mọ̀ pé ńgbà yẹn wọn á ní ká fọwọ́ tó etí wa a fẹ́ lọ sí skul alákọ̀ọ́bẹ̀rẹ̀ bó ṣe rí náà ní tọ̀rọ̀ Ọlọ́run nìyẹn alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti sẹ́kọ́ndì rẹ̀ èyí la ṣe sọ wípé ó pín sí ipa méjì ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn oníṣe wípé bóyá ó associate mọ́ health problem eléyìí wà ó lè jẹ́ pé ó ń ronú àbí ó fẹ́ sùn kò rí bí tètè sùn àbí wàhálà kan àbí nǹkan kan ṣe wá rí ti secondary yẹn ìyẹn ní í ṣe pẹ̀lú health condition challenges. bóyá nìyẹn ní àwọn ìpèníjà kan nínú àgọ́ ara nínú àgọ́ ara ṣẹ́rí àtúnṣẹ́rí ti secondary yẹn mo máa mú màá tún wá padà sí ti primary ṣẹ́rí ti secondary yẹn òun ó tún wá pín sí ipa méjì à ń pè kan ní acute à ń pè kan ní chronic ṣẹ̀rí acute yẹn ìyẹn ni o o short time eh, insomnia. insomnia ti secondary yẹn ìyẹn ni long time insomnia ṣẹ́rí ti acute yẹn ó lè jẹ́ wípé àwọn problem here and there bírú uh, difficulty in sleeping náà ni o ó lè jẹ́ wípé à ń pè kíní ní environmental challenges ìyẹn ti short term yẹn àbí kó lose the loved ones ẹ̀ ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé death of loved ones. ṣé ìyẹn ò ń ṣe ara nǹkan tó ń fa kéèyàn má rọrùn sùn. ó lè pẹ̀lú o. ẹ má tí ì jẹ́ ká wọ inú yẹn ẹ bá mi ṣàlàyé acute àti. acute yẹn acute yẹn ni mò ń sọ acute yẹn short time bírú ń sìn kéèyàn gbọ́ lójijì pé ọkọ àbúrò òun kú ẹ̀gbọ́n sì ni ẹ rí i pé ó dàbí lẹ́nu jọ́ mẹ́ta tí èèyàn mi tó ṣaláìsí mo kàn jókòó ní títí títí títí mò ń ronú títí oorun òkú mi títí di aago kan ṣe mọ̀ pé ńgbà tó yá tó di bíjọ́ kejì la ṣe máa ń pè ní short time ó ká kúrò lára mi pé kò sẹ́ni tí ò ní kú jàre ọlọ́run kó foríjì níbi tó wà àsìkò ẹ̀ ti tó ẹlòmíì ó lè jẹ́ iṣẹ́ ẹ̀ ló lose shock tó bá yá tó bá ríṣẹ́ ara ẹ̀ àtúpadà bọ̀ sípò ṣe mọ̀ pé kì í ṣe pé ó ní àrùn ọpọlọ ẹ máa mo sọ̀rọ̀ nípa acute ni o. mo mọ̀ ẹ jẹ́ ń fi owó àtórí nǹkan tẹ́ ń ṣàlàyé yìí hmm. ó ní ìbéèrè tí mo sì fẹ́ béèrè lórí ẹ̀ so mi ti fẹ́ jẹ́ kí ẹ bá mi wọnú tẹ̀ ń wọ yìí kó tó di pé máa béèrè ìbéèrè yẹn. oyè mi. tó bá jẹ́ pé acute ni ṣé ìyẹn acute yẹn kò túmọ̀ sí pé bóyá ìgbà ráńpẹ́ bóyá ènìyàn ò rórun sí bóyá bí ọjọ́ kan sí ọjọ́ méjì. mo gbé mo ní short time mo ní short time irú ń sìn ìtọ́jú love ones èèyàn kú ẹ mọ̀ pé kò lè máa ronú lọ títí títí short term ìyẹn ò ní ṣe pẹ̀lú what we call um, health challenges kò ní ṣe pẹ̀lú ìpèníjà ara pẹ̀lú ìpèníjà ara kò ní ṣe tó bá jẹ́ ìpèníjà ara ó lè pẹ́ títí títí tí táìsàn ọ̀bá san oorun gidi ò wà á ní ṣe lè lòun fẹ́ kú sí báyìí ìyẹn là ń pè ní acute short term ó lè jẹ́ environmental ó lè jẹ́ noise ariwo ládùúgbò èé ariwo yìí tó bá jẹ́ pé wọ́n dẹ̀ lọ bẹ́ni tó pariwo ládùúgbò bóyá ó máa ń lu gbẹ̀du àbí àwọn ilé face ní and face two tó jẹ́ pé ẹnìyẹn kó lè mọ̀ wípé òun ti ra hmm, hmm. eh, eh, kíná ti máa ń pè erin mi jìmjìm sínú ilé a ní gbogbo ilé òní sùn lẹ́nìí ṣẹ́mọ̀ àwọn acute nìyẹn under acute ó lè jẹ́ iná ó lè jẹ́ noise ó lè jẹ́ nǹkan bíi kéèyàn lose iṣẹ́ lójijì ó lè fà á kó má rọrùn sùn ṣùgbọ́n tó tọ́lọ̀ bá fẹ́ràn onítọ̀hún àbí ó rí ọ̀nà kò sí bó ṣe lè ṣe é ọlọ́run tó mú kí ọjọ́ kó là tí iṣẹ́ ò bá sí ọlọ́run tó dáa ó lè wá nǹkan kan pẹ́pẹ́pẹ́ kó máa ṣe agbọ́kàn kúrò ń bẹ alóhùn tí ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ti secondary secondary yẹn ìyẹn ló ní ṣe pẹ̀lú health challenges ìyẹn long term eh, insomnia nìyẹn ṣẹ́rí báwo la ṣe lè ṣe yẹn ìyẹn ní ṣe pẹ̀lú àwọn tó ní bí asthma ẹni tó lásìmọ̀ sí tó yẹ pé òru dẹ̀ ló bá ń wá tó bá ti dé báyìí ẹlòmíì màmá mi àgàgà kíkó wá mú ikọ́ sí wọn ní lèmi lèmi délẹ̀ wọn yẹn là ń pè ní chronic eh, insomnia so ìyẹn ó difficult gan èyí ẹnì kọ́kọ́ ẹlòmíì kó lè jẹ́ wípé eh, àìsàn yẹn bí arthritis hemarthritis akọ̀dédé àrọ̀mọ́léegun àrọ̀mọ́léegun akọ̀dédé jí lóru alápá yìí ò ṣe gbé apá yìí ò ṣe gbé kí ló ṣe òun ṣọ́fà ni irọ́ ni àìsàn tí ò péye lára torí náà la ṣe máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bàbá wa sọ́dọ̀ wa ẹ lọ máa rí dókítà yín tẹ́ bá ti rí pé ẹ̀rọ oorun sùn bí ọjọ́ kìíní èèyàn ẹṣẹ rí tí mo ní acute yẹn tà kọ́kọ́ yẹn oorun ẹ̀ ó lè má jẹ́ bí ọjọ́ ó lè má jù bí three days kò last ju three days long or four days bẹ́ẹ̀ títí chronic yẹn ìyẹn ọjọ́ mẹ́rin márùn-ún ọ̀sẹ̀ kan oṣù kan. oṣù mẹ́ta gan. ó tó máa lead sí nǹkan tó jẹ́ pé à ń pè nǹkan ní chronic kò ní ẹ̀dá rẹ̀ èyí tó ti chronic ẹ̀ ó lè wá result sí psychosomasis problem ẹ o mama wa ẹ ní nǹkan ìbéèrè tí mo fẹ́ béèrè ẹ ti wọnú ẹ̀bẹ̀ màá tún tu. fẹ́ jẹ́ kẹ́ ẹ tú pọ̀ jù yẹn lọ kí ni ohun tó lè ṣokùnfà kéèyàn má rí oorun sùn kí ni ohun tó lè ṣokùnfà. ẹ ṣe máa mo kúkú ṣàlàyé náà lẹ́kùnrẹ́rẹ́ màá wá máa fà á yọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ohun tó lè ṣokùnfà ẹ̀ mo ti sọ pé a ní primary a ní secondary màá wá pa méjèèjì pọ̀ ní under primary yẹn mo sọ pé nígbà míì ó lè jẹ́ eh, short news bad short news eh, bad news téèyàn bá dẹ̀ gbọ́ bad news ó lè fà á kéèyàn má ro oorun sùn ah! pé èèyàn gbọ́ lóyìn pàjáwìrì tí ò dáa tó dáa ah! hmm. kíní ìdẹ́sẹ̀lẹ̀ báyìí lẹ́njọ́ mẹ́ta mo fi tara tèmi ṣàpèjúwe ẹni yẹn ah! mo dẹ̀ tún wèé pé ṣé bí ikú ṣe ń múyàn lọ́nà nìyẹn ní bá jókòó báyìí lóru mi ò lè sùn mo wò títí títí ṣùgbọ́n ń gbòya ó ká kúrò lára mi ìyẹn ó máa ń fa kéèyàn má rọrùn sùn kéèyàn kéèyàn ní kéèyàn ní ìpèníjà nílé ọkọ ah! ó jẹ́ pé ọkọ yìí ó ti finú tán ó ti ṣe gbogbo ẹ̀ ah! ọkọ yìí dẹ̀ dà mí á ah! wò yí pé jẹ́ kó ń gbé kúrò lára òun máa divorce arákùnrin ni òun máa divorce arábìnrin yìí ni ìyẹn under acute náà ni ó fà kéèyàn má rorun sùn àbí kí ọkọ yẹn kó jẹ́ pé lónìí ìgbà tí ìgbà mú àwọn anijọ́ ò ló ń fẹ́ bọ́nú eléyìí under acute ni fún wọn bàbà díẹ̀ ni ó lè rẹ ni kánsẹ́ẹ̀lì ẹ̀ kó lọ fún kánsẹ́ẹ̀lì wọn ni wò tó bá fẹ́ àsálà fẹ́mi ẹ̀ tètè yẹra ṣẹ̀wọ̀n kó tó bá yẹra tó gbó kúrò lọ́kàn fún ọ̀gbà díẹ̀ ni kì í ṣe pé àìsàn wà lára ẹ̀ tó ní lára ẹ̀rí ìlú kéèyàn tún má ro oorun sùn kéèyàn ní àìsàn lára kó má sówó ìnira máa ma débà under secondary tí mò ń sọ yẹn náà nìyẹn kò ní ipa púpọ̀ rárá ju oní primary oní secondary secondary ni mo sọ yẹn ìyẹn kí ara máa nìyàn ah, tí èèyàn bá ní bí egbò lára bí kánsà kí ọmú dẹ̀ máa jẹ lọ lára èèyàn ẹ mọ̀ yìí pé ó lè fà kéèyàn má rorun sùn ẹlòmíì gan àtẹ̀ tún lògùn oorun ǹjẹ́ ń gbọ́ mi ẹ̀yin ilé a tún lògùn oorun oorun ò ní kún torí pé ìrònú yẹn ó ti gba ọkọ̀ àti ọpọlọ ẹ̀. àwọn tó máa ń mu ògógóró kó tó di pé wọ́n sùn nǹkan àbí ẹlòmíràn tẹ́ pé ó máa ń mu nǹkan tó máa ń ní kẹfìn nínú ẹlòmíràn tẹ́ pé ó máa ń mu nǹkan tó máa ń ní kọfì nínú wọ́n dẹ̀ máa ń sọ pé ẹni bá ẹni bá mu nǹkan tó ní kọfì ẹni bá mu nǹkan tó ní kẹfì pé gbogbo àwọn nǹkan báyìí kò kí ń jẹ́ kéèyàn kó rọrùn sùn àti wípé ẹ̀yin ara ilé báwo ni èèyàn ṣe máa sọ pé òun fẹ́ sùn táwa wò pé àsìkò yẹn gan-an lòun fẹ́ máa ṣe nǹkan tó lè má jẹ́ kí òun rí oorun sùn ẹlòmíì báyìí tó bá máa sùn aṣọ tó máa ẹlòmíì ò mọ bó ṣe ń bọ́ aṣọ tí wọ́n bá fẹ́ sùn wọ́n máa kan gbogbo ẹ̀ báyìí wọ́n máa kan mọ́ra ni ẹlòmíì kẹ̀dẹ̀ rèé ó lè jẹ́ ooru gan ni ò jẹ́ ó sùn. ó náà mo sọ mo ní light problem mo sọ fún yín pé environmental factor bẹ́ẹ̀ni environmental factor yẹn pàápàá ilé dojúkọ mi yẹn wọ́n ti súnlé pọ̀. ariwo lọ́tún ariwo dé ariwo lọ́sì iná kò tún síná téèyàn máa tiẹ̀ tán fáànù yẹn bó tẹ̀ jẹ́ gbígbóná ló ń fẹ́ ó tiẹ̀ sì máa rí nǹkan kan fẹ́ mo sọ mo ní light problem nepa náà á ṣe tiẹ̀ ẹ̀rí environmental kinní náà máa ṣe tiẹ̀ ó lè jẹ́ pé àwọn kan ládùúgbò àwọn tẹ̀sán àwọn ọmọ parí olódò yẹn wọ́n lè dálẹ̀ gbígbígbì gbà gbà gbà. tọ́kájà sọ pé ìrònú àìsàn àìsàn gbogbo ohun tó lè fà kéèyàn má ronú. ẹ jẹ́ ìṣàlàyé mà ìrònú lè fà á àìsàn lè fà á ìjákulẹ̀ nílé ọkọ lè fà ẹ̀rí environment environmental factors àyíká wa ó lè fa àìsàn àwọn bíi stroke àwọn chronic àìsàn ìlú kéèyàn sì kó déédéé kó jẹ́ pé ó máa ń gẹrun lé bábà ni. bàbá ẹ jẹ́ adé ilé agbára. ẹ ṣe. ẹ yára lé ẹ jẹ́ ká lọ mú mi nígbà tí a bá padà dé àmọ̀ ẹ kú ìkàlẹ̀.